And I go publish the matter for yourself. ẹ̀yin èèyàn mi ẹ káàbọ̀ sórí ètò ìtànpé ní Toyo Baby fídíò tí mo fẹ́ ṣe lẹ́nìí mo ti rí lórí YouTube bíi pé àwọn Miss Nigeria àwọn ẹlòmíṣà mo máa ń ṣe fídíò ni pé wọ́n máa sọ èdè ìlú wọn nínú fídíò yẹn so lẹ́nìí ṣe ẹ̀yin pípù yìí ẹ ti mọ̀ pé Yorùbá ni mí so mo fẹ́ ṣe ti tèmi náà so nínú fídíò yìí màá sọ English màá tún wá mix ẹ̀ pẹ̀lú Yorùbá cause nígbà mi mo máa ń gbàgbé um, èdè tí i mean um, kí ló ń pè é mo máa ń gbàgbé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nínú Yorùbá so màá wá fi English màá wá fi gbé so that àá flow dada. Eh, nǹkan tí màá kọ́kọ́ ṣe fún fídíò èyí nìyí ni pé màá lo primer mi ní fídíò tí mo ṣe lọ́jọ́ yẹn mo ní pé um, elf primer ni mo máa ń lò but níní mo fẹ́ torí um, spray eléyìí wọ́n ní primer nínú ẹ̀ ó tún ní setting spray nínú ẹ̀ so màá kàn lo eléyìí torí ojú mi ó ti ó ti ń breakout kó so mo fẹ́ mo breakout but ó ti ń dọ̀lù díẹ̀díẹ̀ so mo fẹ́ fi primer sí so that a lè join papọ̀ so to get me. <coughs> okay tí bá ti spray oju mi díẹ̀ màá wá fi sílẹ̀ kó gbẹ màá wá ṣe ọwọ́ mi báyìí so that màá wá fàánì ó màá wá gbẹ pé torí pé um, nísìnyí mo ti ní makeup um, mo ti lọ ra makeup tuntun tuntun so màá máa màá máa ṣe fídíò èmi tí màá máa sọ̀rọ̀ ní English torí mo mọ̀ pé kò ṣe everybody ló lè get mi nísìn so màá ṣe fídíò eléyìí màá sọ̀rọ̀ nípa ẹ̀ ní Yorùbá o tó bá lè understand mi o lè continue láti ẹ ẹ continue ẹ continue ẹ need láti mọ yorùbá máa try láti fi subtitles sub subtitles sí subtitles sí ibi báyìí so that ẹ máa ẹ máa understand nǹkan tí mo ń ṣe but um, ní àkókò tí o tí o kọjá lọ púpọ̀ mo lọ um, Superdrug mo tún wá rí i pé wọ́n ti kó makeup tuntun síbẹ̀. Si so mo wá spend a few dollars ṣe get me so um, ní video ẹni mo fẹ́ try um, pencil yìí tá à Rimmel London brow pencil color tí mo fẹ́ lò ní dark brown ìgbà tí mo lọ si shop O o dàbí pe o brown ìgbà tí mo fẹ́ wa lò lori èèyàn mi ó wá dáhùn pé grey so mo mo nǹkan tí mo ma pé eléyìí o bọ̀ tí bá ti lò ń sìn máa sọ fún yín nǹkan tí mo rò nípa ẹ̀ so yeah let's just get into it. so fún fídíò ẹni máa lo Primark brush yìí mo like brush yìí gan torí pé ẹ lè bend orí ẹ̀ tó kò dẹ̀ wà expensive so tẹ́ bá kan one pound náà ni ẹ lè lọ ra míì so nǹkan tí mo like nípa ẹ̀ lè nìyẹn máa kàn fi tweezer yìí ibi báyìí ló ń pè ní tweezer màá wá fi brush eyebrow mi sókè. torí pé nǹkan tí mo spray sójú mi ti gbẹ nìyẹn o so tó bá ti tẹ tó tí ò bá gbẹ tẹ bá start eléyìí kò lè work kò lè work torí ẹ kàn máa dàbí egungun torí pé nǹkan tẹ́ ti fi sí ojú yín kò gbẹ so nǹkan tó bá wà ní abẹ́ makeup ó máa ń gbé yọ nínú nínú gbogbo ẹ̀ tẹ́ bá ti ṣe tán. màá wá mú pẹ́ǹtù yìí ẹ must ẹ láti mé ní ẹ láti. oh god i cannot remember the word but the word is o need láti make o need láti gbìyànjú kó kó sharpen ẹ so that o máa rí báyìí so that o máa sharp tẹ́ bá ti ṣe line yẹn. oh mo like pencil yìí ó ó ń ṣe line yẹn dáadáa mo like ẹ mo like gan ó ń ṣe line yẹn dáadáa kò dẹ̀ kò look grey ó look normal sí mi ṣá kò look grey torí mo ti wọ ash. Um, mo mọ orúkọ ìyẹn bóyá Ashley kìnìkan kìnìkan náà ní ṣá o o o máa ń ṣe makeup lórí YouTube ó wá ní pé pencil grey ó wá jẹ́ kí ọpọlọ mi kó yí díẹ̀ àmì ọpọlọ mi ò yí but ó ti jẹ́ ó ti confuse mi gangan so ok tí bá ti wá ṣe ìyẹn báyìí ẹ má bínú mo ṣì ń kọ́ bó ṣe ń ṣe eyebrows díẹ̀díẹ̀ torí pé mo ti wà expert nínú ìyẹn so tí bá ti wá ṣe yẹn máa wá brush gbogbo ẹ̀ down torí pé mo fẹ́ kí eyebrow mi kó kó rọ́bọ̀ jù màá wá brush ẹ̀ down màá wá tún wá bẹ̀rẹ̀ ní mo ní bẹ̀rẹ̀ ní iwájú eyebrow mi màá wá bẹ̀rẹ̀ bíi kékeré nínú eyebrow mi nínú yeah ẹ ti get me. mo mọ̀ á dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé wọ́n ti ṣe kọ̀ǹsílà torí tí kò bá ṣe torí kọ̀ǹsílà eyebrows tẹlòmíì ó lè gbé yàn lọ ó lè gbé abúlé kúrò kan lọ. ẹ̀yin ẹ̀yin tí ẹ believe pé mo lè sọ Yorùbá see am um, you see you see wetin I dey do I dey speak Yorùbá. okay pencil yìí ó brown gan-an ó ó wà brown ó wà brown kò kò kò yeah kò ó wà brown mo like ẹ. E. màá wá mú concealer ìtànpé ní LA Girl Pro Conceal ní shade fun màá wá fi define eyebrows mi so that ó máa ó máa síngbọ̀lẹ̀. so tẹ́ bá ti ṣe ilé ẹ need láti concentrate so tẹ́ bá ti ń ṣe jẹ́ kí eyebrows mi sì ń gbọ̀lẹ̀ màá gbẹ́nu sàn torí pé mo fẹ́ mo fẹ́ ṣe mistake ok brush tí mo lò yìí AliExpress ni mo ti rà á ó dẹ̀ jẹ́ angled brush kékeré ẹ lè really see ẹ lè really rí angled bó ṣe angled bó angled brush ni so màá fi ṣe line line yẹn. Yeah. yeah ṣètìrí o o o lè fẹ́yàn ní line tó tó tó sharp dáadáa. fún eyeshadow mi mo mo mo ti realize pé tí bá ti lo fun kò kí ń jẹ́ kí eyebrow yẹn kó pop dáadáa so mo wá lọ ra ele. this èní eh, eh, ni ọjọ́ kankan ṣoṣo tí mo ti lo kíní tí mo fẹ́ lo kíní mo try ẹ̀ rí so mo mọ bí ó ṣe máa rí but cherry tuntun ni mo ti try ẹ̀ but tí kò bá tí kò look nice mo ní try ó dà pé ó light gan so màá lo just tintini, tintini. ni màá fi sí ó light gan so nǹkan tó máa jẹ́ kí um, eyeshadow yẹn ko kó kó hàn dáadáa nǹkan tó máa jẹ́ kó hàn dáadáa náà ni náà ni mo mọ̀ pé ó light ó light gan mo mọ̀ but nǹkan tá a máa lò lẹ́nìí nìyẹn torí pé mo fẹ́ kí mo fẹ́ kí ojú mi pop gan ṣe ti get me ṣe rí i pé mo lo púpọ̀ mo ní pé kẹ́ lọ fi ilé yín sílẹ̀ báyìí o ẹ máa wá tún blend ẹ̀ dáadáa ẹ máa kọ́kọ́ fi brush kẹ́ máa fi spread around. so fún eyeshadow èmi mo fẹ́ mo ti ń wo àwọn inspirational video kan lórí YouTube wọ́n dẹ̀ ní pé téèyàn bá fẹ́ ṣe nǹkan bíi makeup ẹ need láti ní confidence láti lo colour tó bá ṣe wù yín so nǹkan tí mo máa tẹ̀lé lẹ́ni nìyẹn ẹ ṣáà ẹ ṣáà bá mi gbàdúrà pé mo kò ní turn out bíi kínní so fún fídíò ẹni mo fẹ́ mo fẹ́ ṣe nǹkan tó tó máa bright gan tí téèyàn bá rí o máa ní wàhù ṣé ìwọ ló ṣe é so yeah nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn but ti bí kí n tó bẹ̀rẹ̀ màá kọ́kọ́ mú powder mi mo dẹ̀ tuntun ra powder tuntun tẹ́ ẹ bá notice revolution luxury powder in the shade banana ni mo ra. torí pé powder yìí mo ti wo review kí n tó lọ rà wọ́n dẹ̀ ní pé ó da gan ó da jù benign powder lọ so e, èyí tí mo fi ra ilé nìyẹn ó dẹ̀ wà very cheap and affordable so yeah nǹkan tí mo ṣe rà nìyẹn kò kò dẹ̀ ní flashback kankan o kàn ó kàn nice o wa easy láti lò mo tẹ̀ like ẹ̀ gan tẹ́ bá ẹ̀yin tẹ́ máa ń bake inu iru powder ẹni kíkẹ́ lọ rà torí pé ó ó nice gan torí mo ti lò ó lórí ẹ̀yìn mo bá ṣe makeup mo tẹ̀ rí pé ah, ah mo like powder yìí eh, makeup yẹn ó wá dúró ó wá dúró fún fún time tó pọ̀ bẹ́ẹ̀ ni mo ṣe like ẹ̀ so fún makeup ẹ̀ ní bí mo ṣe ṣe sọ mo fẹ́ máa kàn dust it off torí mo kàn fi set ẹ̀ ni máa wá dust it off nsìn ṣe rí pé ó ti wà normal kékeré díẹ̀ ṣáà so bí mo ṣe sọ fún yín tẹ́lẹ̀ mo fẹ́ ṣe nǹkan tó tó tó dán gan màá kọ́kọ́ mú kọ́lọ̀ màá kọ́kọ́ mú kọ́lọ̀ eléyìí màá wá fi ṣe nǹkan tó ń pè ní transition colour màá wá fi sí gbogbo ojú mi. ṣe ti rí nǹkan tí mò ń ṣe ẹ máa make sure pé ẹ blend gangan torí ẹ fẹ́ dàbí masquerade tẹ́ bá jáde so o need o ẹ need láti blend dáadáa torí transition colour lele, ẹ tẹ̀ need láti gbìyànjú láti blend ẹ̀ torí tẹ́ bá blend ẹ̀ ẹ kàn máa ẹ máa dàbí òjòjò ni tí bá ti blend ẹ̀ dáadáa tí bá ti mọ̀ pé mo ti gbìyànjú nínú blending yẹn màá wá mú eléyìí tó wà ń bíbáyìí yẹ́lò yẹn ó tún wá bright ju èyí tí mo ti lò lọ. ṣe rí pé um, eyeshadow ilé kò wà pigmented colour yẹn ò pop dada. so tori ẹ̀ náà ni pe o dáa kéèyàn máa um, save owó kó máa ra nǹkan tó wà quality Tori àwọn one one pound three three pounds yìí mo rí sí torí ẹ̀ náà ni mo fẹ́ mo nísìnyí mo ti fẹ́ save owó gidi màá wá lọ ra àwọn makeup ẹ máa ti bá dé ẹ máa mọ̀ pé mo ti arrive èèyàn nǹkan ti arrive nínú bíbá nǹkan tẹ́ máa money. nìyẹn. ok mo ti change mind mi àwọn kọ́lọ̀ inú kìíní yìí kò kò bá nǹkan tí mo fẹ́ ṣe mu so màá lọ sínú eyeshadow eléyìí tó ń pè ní revolution illuminate palette ló ń pè ó dá ń pè ó oh, ultimate palette ló ń pè é màá lọ sínú eléyìí màá wá mú ó dà pé àwọn kọ́lọ̀ yìí wọ́n ní shimmer nínú ẹ̀ but basically màá mú eh, ó dà pé purple ní kọ́lọ̀ yìí lè kàn ṣe blue purple nìyẹn màá mú kọ́lọ̀ yẹn màá wá fi sí ibi tí mo fẹ́ fi ẹ technical issues kékeré kankan wà ń bẹ torí fóònù mi ni mo i mean laptop mi ni mo máa ń fi ṣe ring light so ẹ má bínú tó bá ti tíná yẹn bá ti lọ díẹ̀ màá tún wá tàn padà. so màá kàn rọra dá abẹ́lé e sínú bẹ́yẹn màá dá abẹ́ sínú bẹ́yẹn. yeah àwọn ilé wọn pop dáadáa. So máa kàn rọra máa máa kàn máa fi sí until tí bá ti wà satisfied pẹ̀lú nǹkan tó bá rí ìgbà gbogbo yẹn á mix pẹ̀lú ara wọn so that àwọn yellow yẹn wá mix pẹ̀lú blue tí mo ṣẹ̀ṣẹ̀ fi sórí ẹ̀ so after that one màá wá mú eléyìí tó dàbí red at red reddish pink ni màá wá mú màá wá ó dà pé kò lè kò ní hàn dáadáa bọ̀ ẹja kan try ẹ̀ software akọwa experiments and ṣe experiment lọ́wọ́ akọwa experimenting wa experimenting it mo mọ nǹkan tó máa bó ṣe máa rí bọ ẹja kan ṣe wò. ó dàn pé ó ti show up bí pink torí red ni mo nírò pé ó máa wọ̀n bí ló máa rí but pink ni pink ni so kò kò lè work kò lè work kò lè work ẹ jẹ́ ẹ jẹ́ n think nǹkan míì tí mo lè fi sí i màá lọ sínú eyeshadow eléyìí tá à ń pè ní revolution revolution náà ni eyeshadow revolution ni mo e e makeup eléyìí um, eyeshadow eléyìí tún tún òun tún ni àwọn makeup tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ rà màá dẹ̀ wá sọ fún yín bí mo ṣe rò pé ó rí nínú yorùbá màá tún wá lọ ṣe nínú english again but mo mọ ìgbà tẹ́ máa rí fídíò english yẹn but ìgbà tí ìgbà tó bá ti ìgbà tí màá ti ní time náà ni màá fi sí so màá lo kọ́lọ̀ eléyìí torí pé mo rò pé ó máa hàn dáadáa nínú nínú eyeshadow yìí ẹ̀wọ̀n ilé ni confam eyeshadow so màá kàn wá màá kàn wá fi sí ibẹ̀ yẹn ṣe ti rí bó ṣe hàn kò ń ṣe bí àwọn ilé tí mo ti lọ rà nínú ibẹ̀ ilé ó ó wà very pigmented tí bá ti wá ṣe yẹn màá wá mú ilé ìtànpé ní pro conceal po conceal kí ló ń concealer màá wá eléyìí ni wọ́n pè light ivory màá wá fi cut crease mi òun náà ni mo fi ṣe base fún eh, kí ló ń pè fún eyeshadow mi o màá wá fi cut crease mi mo mọ̀ light ẹ má wọrí ẹ má wọrí ó máa ó máa mo máa ẹ kàn ẹ kàn keep on watching this video tẹ́ bá fẹ́ rí end end ẹ̀ torí pé mo mọ̀ pé ẹ eh, trust mi ń sìn but tí bá fi máa ṣe tán ẹ máa mọ̀ pé hey baby girl yìí ó dùn gan ọmọ ọmọ tó ṣàn studio brush máa wá fi sínú no máa kọ́kọ́ fi sínú brown eléyìí kí n tó fi sínú blue yẹn i mean hmm, blue kí n tó fi sínú orange yẹn màá kàn fi sí ẹ̀gbẹ̀gbẹ́ ṣẹtiri lẹ́gbẹ̀gbẹ́ màá kàn wá fi sí inú ẹ̀gbẹ́ ẹ̀ ṣe rí nǹkan tí mo ń ṣe ń sìn inú ẹ̀gbẹ́ ẹ̀ ni màá fi sí ṣe ti rí nǹkan ṣe rí nǹkan tí mo ń ṣe báyìí màá kàn fi sẹ́gi mo fẹ́ ṣe ó dáhùn pé èwo lẹ rò pé ó bright jù eléyìí àbí eléyìí ẹ jẹ́ n kọ́kọ́ lo eléyìí torí pé mo mọ irú. ó dáhùn pé eléyìí ó dákà ju lọ so màá wá kọ́kọ́ lọ ó náà pé eléyìí dákà ju lọ so màá màá lo eléyìí màá wá lo eléyìí sínú inú e. màá wá fi eléyìí màá wá fi lọ sínú ẹ̀ ṣe rí i ti ó ti ń rainbow ó ti ń dàbí rainbow màá wá fi eléyìí sínú ẹ̀ báyìí màá wá lọ sínú ẹ̀ pẹ̀lú yellow eléyìí. ṣe ti rí nǹkan tí òtútù ti ń ṣẹlẹ̀ ó ti dàbí sunset ní alẹ́ ṣe ti rí nǹkan bẹ́ẹ̀ yẹ láìní yẹn dáadáa. ṣe ti rí nsìn ó ti wà mọ́ court. ẹni ṣe ti gbogbo ẹ̀ ẹ kàn máa ṣe é ẹ má ẹ má lo black púpọ̀ o ẹ kàn lo kékeré ni kékeré ni kẹ́ ẹ lò torí pé ẹ fẹ́ rí bí masquerade ẹ tẹ̀ fẹ́ bà á jẹ́ sẹ́kọ̀ló kékeré. ẹ kàn máa continue láti build up síbi nǹkan tẹ́ bá fẹ́. ṣe ti rí pé crease mi ó ti ó ti wà more deep in sin ó ti dàbí pé mo ní ojú tó tóbi kò dẹ̀ wá fi bẹ́ẹ̀ tóbi náà bọ̀ ó tóbi díẹ̀ bọ̀ kò fi bẹ́ẹ̀ tóbi. so uh, mo ti gbàgbé so fún ojú mi fún foundation màá lo ìtọ́npẹ̀ ní True Match foundation ní shade mahogany yeah torí pé eléyìí ni true shade mi ó dẹ̀ máa ó máa ń jẹ́ kí beauty mi kó hàn dáadáa torí beauty yẹn ó máa ń sálọ nígbàgbà kan torí beauty blender mi gan ò gbẹ but kò really matter torí àwọn kan wọ́n máa ń lo beauty blender wọn wọ́n máa ń fi omi sí contour lò so kò wá ṣe nǹkan but tó bá fẹ́ a more flawless finish ó máa ra tó bá fẹ́ kó matte dáadáa èmi ò ní advice ẹ pé kó lo damp beauty blender. LA Girl Pro Conceal ní shade mahogany màá wá fi contour ó dà pé ó máa dark jù bọ̀ ẹja kan ṣe òun náà ó máa wà manageable náà torí mo kọ́kọ́ fẹ́ lo espresso mo wá ní pé ìyẹn máa wà light díẹ̀ náà so blend the soda ó máa máa lò kéko ní lọ máa kàn wá máa blend the sókè báyìí. ẹ má lo púpọ̀ ju o ẹ̀kan ló díẹ̀ náà ni mo ní pé kẹ́ lò ṣe wípé ó ti ó ti ń lọ normal sí i. ṣe ti highlights. mo fẹ́ fi púpọ̀ ẹ fẹ́ fi tó ti pọ̀ jù ẹ dẹ̀ fẹ́ make sure pé ilé ò gbẹ dáadáa torí tí kò bá gbẹ àwọn powder yẹn ó máa lẹ̀ mọ́ ojú yín ni rẹ̀ máa dàbí masquerade. ẹ dẹ̀ fẹ́ kó dúró níbi tí eyebrow yín ti tán torí pé ẹ fẹ́ ẹni um, kí ló ń pè ẹ fẹ́ flashback tẹ bá ti ya picture. Mm-hmm àwọn afi sórí ojú yẹn àti. Mm-hmm. Fún màá wá màá mú colour eléyìí màá wá fi set ibi tí mo ti contour so that a wá dark dáadáa a wá more define. màá kàn brush ẹ̀ síwájú mo ò lo púpọ̀ jù ṣe ti get me. mú eléyìí ah brush yìí mo like gan studio brush ni ó dẹ̀ wà very fluffy ó wà very soft mọ́ foundation brush eléyìí mo like bó ṣe máa feel lójú ṣe ti get me màá wá fi màá wá lọ ní circular motion ni mo ń lọ ṣe rí nǹkan tí mo ń ṣe torí pé ẹ fẹ́ ní ashline lórí ibẹ̀ yẹn ẹ máa wá lọ ní circular motion ẹ máa take time yín ṣe get me ẹ máa take time yín ẹ máa máa lọ ẹ máa máa bẹ tẹ̀tẹ̀ ṣe tẹ̀ mọ̀ mo mo gbọ́dọ̀ lo brown pencil yìí ó ti mọ́ mi lára mo mọ wá ẹ̀ ìgbà tí wọ́n ń nǹkan mi sí hey ọmọ yín ti upgrade I'm ti to change the level me. mo ti wá off lipstick My wá mú it to jẹ́ tea rose My wá fi sí center lip me. ah oh, mo ti gbàgbé be. mo fẹ́ ra gloss It's what wàá be. màá my mú gloss eléyìí My wá fi sí center yẹn. mo like colour yìí gan colour yìí ó ó ó wà very very beautiful. tẹ bá dẹ̀ fẹ́ rí review gbogbo nǹkan elf tí mo ní ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ má ẹ má ẹ má ẹ má ẹ má ẹ gbìyànjú láti contact.